mùdáyín alukur'an wàdà mò ń pè ìwọ tí o ní quran nìkan ló fẹ́ lò sangiliti one quran mò ń pè ọ́ gẹ́gẹ́ bí ayubu sakatayani ṣe sọ báyìí pé ìdá hadatarọ́jú lubisunna tí ọkùnrin kan bá mú súnà wá fakọ́ọ̀la tí sangiliti kurani tó wá sọ pé dáhànà minahada fi wálẹ̀ níbi yẹn àwa kì í lu hadisi hadisi náà mílíọ̀nù kùrọ̀hán tó o bá fẹ́ bá wa sọ̀rọ̀ kùrọ̀hán ní kò fi bá wa sọ̀rọ̀ fáàlámù anahu dọ́ọ̀lù mùdìlùn màpò ti sì náà yóò tún wá máa ṣi àwọn èèyàn lọ́nà o ẹni tó o bá mú hadisi gbà fún tí ò lè sọ pé hadisi yẹn dọ̀ yìí fù kó sì sọ àwọn àfáà tó bẹ́ẹ̀ bí kò ṣe pé kọ́kàn sọ pé òun ò nígbàgbọ́ nú àdìsí tóun Quran ni kó o mú wá fún òun fa innahu dalun mudillun olùsìnà ni o ó sì ti ṣì àwọn èèyàn lọ́nà wàkọ́ọ̀lá al-Awza'i Awza'i tún sọ pé ọlọ́run ọba sọ pé mọ̀nyútì ìrọ̀sùl fàkọ́dé àtọ́ àlọ́à ẹni tó bá ti tẹ̀lé òjíṣẹ́ náà ó ti tẹ̀lé àlọ́ọ̀ wàkọ́ọ̀là ọlọ́ọ̀tún ní wàmà àtàkùnmọ̀ rọ̀ṣùlù fàkùlù ohun tó gìṣẹ́ bá fún yín ẹgbàá mú wàrọ́wà alẹ́kọ̀tì ìbù àlìbàgìdáàdì àfáàwà bàgìdáàdì ọgbọ̀rọ̀ kan wá anna imran hussein ó ní imran ọmọ hussein rọ̀díyà allahu kọ́nà kọ́gọ́nu fàkọ́lá rọ́júlù múnalẹ́kọ́ omi ọkùnrin kan nínú àwọn èèyàn tí ń bẹ̀ ń kalẹ̀ ó wá sọ pé látù hadithuna illa bil quran ẹ má bá wa sọ̀rọ̀ kankan àfi pẹ̀lú quran kẹ́lẹ́ mọ̀ pé wàhálà yìí ó ti ń bẹ o ẹ má bá wa sọ̀rọ̀ kankan àfi pẹ̀lú quran fàkọ́ọ̀lá ìmìíràn wa sọ pé udnuhu ay iqtaribu minni súnmọ́ mi fa Fadana mo bá súnmọ́ fakọ́ọ̀là ó wá sọ fún mi pé ẹni ẹni tó sọ pé má bá wa sọ̀rọ̀ kankan àfi ní Kùránì o ẹni ẹ fẹ́ ó fẹ́ ṣe lecture fún wa ó fẹ́ bá wa sọ̀rọ̀ Ọlọ́run ok lọ́wọ́ wo àfa lónìí má sọ àdìsí kankan tó o bá fẹ́ bá wa sọ̀rọ̀ Kùránì pọ́nbélé Kùránì sangilisi ni kò sọ ẹni ẹ wá ní wá ń bí wá ń bí àrò ìta sọ fún mi kò yé èmi n fẹ́ kó wá sọ fún mi báyìí láwo wukilita anta wa asihaba kalali quran tẹ́ ń bá fi ìwọ àti àwọn jama rẹ̀ tẹ́ ń bá fi yín sí quran nìkan pé quran nìkan oníkẹ́ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ quran nìkan ni kẹ́ ẹ máa lò àkùntì tẹ́jìdì fíhá sọ̀láta zúrí àrìbá ṣé o lè rí nínú kùránì tó tó dúró tì ń o lè rí pé ìyẹn ó kí lúrì ní rákà mẹ́rin bẹ́ẹ̀ ṣé o lè rí wàsálà àtàlẹ̀ àṣírí àrídá ṣé o lè rí rákà mẹ́rin fún àlàsárì nínú àlè kùránì kátó pé kùránì nìkan ló fẹ́ jókòó tì ṣé o lè rí rákà mẹ́rin fún àlàsárì nínú àlè kùránì wàlẹ̀ mọ́gìrìbà fàlàfàn ṣé o lè rí rákà mẹ́ta fún mọ́gìrìbì nínú àlè kùránì tẹ́kọ̀rọ̀ fi unsutaini ṣó o lè rí kà ń bẹ̀ wípé ẹ ka e súra fatia àti níbi rákà méjì àkọ́kọ́ lórí gbogbo àwọn irun wọ̀nyẹn ṣó o lè rí kà náà ní Qur'an àròyìntà láwù kìlìtà àǹtà wà àṣìháàbùkà àlàlù Qur'an àníṣe sọ fún mi sẹ́ tí wọ́n bá pa ìwà àti àwọn èèyàn rẹ sí Qur'an nìkan pé Quran nìkan ni kẹ́ ẹ máa bá yí o ẹ má débi àdìsí mọ́ o akunta tẹ́jìrì tọ́wọ́ àfàbẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sábọ́n ṣé o lè rí kàánú àlùkùránì pé tàwáàfù tá à ń ṣe ní kàábàhùn tó jẹ́ méjeun ṣó o lè rí kàánú àlùkùránì ni wàtọ̀wọ́ àfà bisọ̀fà wàlìmọ́ríwá ṣó o lè rí iye sàfà iye eré tá a máa sá lórí òkè sọ̀fà sí mọ́ríwá nínú àlùkùránì ṣó o lè rí kà nínú àlùkùránì ni. fún mọ̀kọ́ọ̀là lẹ́yìn náà ńgbà tó pe olórí wọn ring leader wọn tó bi léèrè pé o lè rí àwọn nǹkan wọ̀nyí lè rí kanáàlì kùránì ó dojúkọ àwọn ìjọ rẹ̀ yòókù ó ní ẹ̀yin èèyàn èèyàn yìí yà káwọ́mù ènìyàn kùdù àná yìí tá a bá mú wá nìkẹ́ gbà lọ́wọ́ wa o ládìísì mo òní ládìísì o láti bí ọ̀gá o fàáyín ńlá tẹ̀fúnálù látẹ̀dẹ̀lànà tẹ́ ẹ̀ bá lu àdìsí wàhálà ẹ̀ ṣìnà ni o tẹ́ ẹ̀ bá lu àdìsí ògìṣẹ́ ọlọ́run ẹ̀ ṣìnà ni o kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe o àfi kẹ́ ẹ lu àdìsí o gbogbo bẹ́ẹ̀ ta bí ọ́lẹ́ e nísìn òun wò ní ọ̀pá àrùn tá lórí irun wa kò sí àyà rẹ̀ níbi kankan kò sí àyà rẹ̀ tá kásùbà méjì kò sáyà rẹ̀ tabaki àsùnbà àìlà ní mẹ́rin kò sí àyà rẹ̀ tó túmọ̀ sí wípé tí ìbá sọ láàdíìsì tí wọ́n bá ju kùránì lẹ̀ fún wa nìkan sọ raka mélòó ni ìwọ lè kí lásùnbà kálọ́kọ́ fẹ́ kásùnbà raka mélòó lè kí ìgbẹ́ tó bá wù ọ́ lónìí tíyàwó rẹ̀ bá bọ́ ọjà lálẹ́ mọ́júmọ́ ó fẹ́ kásùnbà yóò tó raka mélòó tó kì í kí mẹ́wàá ẹ̀yin kọ́ tẹ bá jẹ ọkà sùn lálẹ́ tẹ fẹ́ kásùbà rákà mi ò lẹ́yìn ẹ mà kí lọ nígbà tí bá tó pa yín wàhábù káníwọ̀ fẹ́ kírun àsùnbà lọ́dọ̀ ara rẹ tí ì bá sọ láàdísì ó kì í àsùnbà tó mélòó gbàtọ́ rí ọ ni wọ́n sàmọ́ kí lọ ni ọkùnrin t'oba fe fẹ́ kí àsùnbà ó kì í tó rákà mélòó ó kì í bíi márùn-ún sẹ́ẹ̀rí bá nìsín ní ṣe fẹ́ sọ ẹ̀sìn wa dànù. nṣẹ́ fẹ́ sọ ẹ̀sìn wa dà lẹ́tí ń gbọ̀ òun tí wọ́n bá ti ní mọ́lu àdíìsì wọ́n fẹ́ sọ ẹ̀sìn wa di pé ṣe ń tọ́ bá wù ọ́ ṣe ń tọ́ bá rọ̀ ọ́ lọ́rùn ohun tí fẹ́ sọ ẹ̀sìn wa dà nìyẹn àṣesúnà ni ò jẹ́ kí Islam ó dìdàkudà kìí sọ̀rọ̀ ẹnu bóyá láàfin ẹni tí ọmọ gba Ramadan pé o tàbá ti yọwọ́ àdíìsì ilé o tọ́ba ṣé mọ̀ pé nígbà kan àwọn èèyàn máa gbà tó bá ti gbà kan níbẹ̀rẹ̀ yóò gbà kan láàrin á sì gbà kan níparí là ń sọ fún wọn pé àdéhìsì wo ló ní kó gbà báwọn ọ bẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ ọ sì parí ń parí torí pé ànábì sọ pé súnmú lérù ìyá tì í wàá fútìrú lérù ìyá tì í tí ẹ bá sọ láàdísì ni èmi gan ẹyọ kan ní gbàǹbẹ̀rẹ̀ yín sì rọ́jú gbẹyẹ kan níparí hamadi sì súnmú lírù yàtì yìí ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ fún rírì lẹ́tẹ̀sù wàá fún tìrú lírù yàtì yìí ló jẹ́ káwẹ̀ wá mọ́ pósù kan definitely gbogbo ẹnba tí ń takò àdìs ògìsí ọlọ́run ọ̀tá islam ni o ọ̀tá islam gidi ni o má fojú pé ń lo kùránì kò lè rí kùránì lo kò sí tó fẹ́ rí lòun kùránì o tíyàn bá ti tako hadisi ó ti tako Islam the enemy of hadith are the enemies of Islam the real enemy of Islam. wàbínà aláàdáàlìkà lórí níta wá sọ yìí kayfa takunu hayatun mustakima mustaqima báwo ni ìṣẹ̀mí ayé àwọn ènìyàn ṣe fẹ́ dúró déédéé láwùlámùyá àti tẹ̀síìlù kúlù dhalika fi sunna alimutọ̀harọ̀ tí kì í bá gá sí pé àwọn àlàyé àwọn ọ̀rọ̀ wọ̀nyẹn ó wà nínú sunna báwo ló sì fẹ́ gún régé in fact wàhálà táàbà ní kò bá pọ̀ ìbádí pé iye irun táwa ń kí láyé kalẹ̀ kọ́lẹ̀ yóò mọ̀ kí ní Basọ̀run iye irun táwọn ará Basọ̀run bá ń kí òun kọ́ ni àwọn ará Yemẹtu ò mọ̀ kí ọ̀rọ̀ owó kàn dọ̀rọ̀ kìsẹ́nìsì ni àìsí àdíìsì lọ́wọ́ àwọn kírísítẹ́nì lọ́rọ̀ wọn fi dàrú o àwọn kan wọ bàtà àwọn kan ń tàbẹ́là àwọn kan ń lo gbàjà àbí àwọn kan lo yáringi àbí àwọn kan yafadá wọn yamadá wọn yasista àbí torí kò sádìísì tí ó ṣàlàyé bíbélì ọwọ́ wọn fún wọn kò sí lọ́nkálukú wa ń lo ọpọlọ rẹ̀ a ní ẹsẹ̀ bíbélì yẹn nítorí túmọ̀ sí ni pé mọ̀ lóye arìngì èmi ò sọ pé ẹsẹ̀ bíbélì yẹn tó túmọ̀ sí ni pé mọ̀ wọ bàtà àwọn mìíràn sọ pé ẹsẹ̀ bíbélì yẹn lọ́dọ̀ ọkọ wá wọn ẹ̀sìn ò di ẹ̀sìn kó ń kálukú máa fi ọpọlọ tara tiẹ̀ kó máa fi ṣe é àwọn tó bá ní ká máa lo àdìsí wọ́n fẹ́ dá wa padà síbi ká máa ṣe kí ni o ká máa lo ọpọlọ wa ká máa sin ọlọ́run. wàhálà mu wa'lamu anna kulla man radda hadithan sábìtàn min ahadith rasul sallallahu alayhi wa sallam lọ́ọ̀mọ̀ ẹ lọ́ọ̀mọ̀ dájú pé gbogbo ẹnikẹ́ni tó bá dá àdíìsì tó fẹsẹ̀ rinlẹ̀ padà nínú àwọn àdíìsì ògìsí ọlọ́run fàṣàhàdàtúhù gbólóhùn jẹ́rìí rẹ̀ bí anna muhammadu rasulullah wípé dájúdájú muhammadu ògìsí ọlọ́run ni shahadatun dahidọ shahadatun dahidọ shahada kan ni tó ti wó tẹnìkan bá dá àdíìsì ògìṣẹ́ ọlọ́run padà àdíìsì tó fẹsẹ̀ rinlẹ̀ tó bá rìjẹ́ẹ̀tì ẹ̀ padà tó sì ń sọ pé wá ashhadu anna muhammadu rasulullah fa shahadatuhu dahidotun shahada rẹ̀ ó ti wó bí ilé bí ilé ilé tó dà wó lè shahada nítorí pé ìjẹ́rìí anna muhammadan rasulullah pé muhammadu òjíṣẹ́ aláwo ni laha aribaatu narikani ó ní orígun mẹ́rin o tó o bá sọ pé o gbà pé muhammadu òjíṣẹ́ ọlọ́ọ̀ ni olórígun mélòó orígun mẹ́rin orígun àkọ́kọ́ tọ́ àtò rasul sallallahu alayhi wa sallam fíìmà amara tọ́ àtò rasul fíìmà amara ìtẹ̀lé òjíṣẹ́ nínú àṣẹ tó pa wá tó bá ní kẹ́ ẹ ṣe nǹkan báyìí ọlọ́ọ̀gbà kó kìí ṣe ọlọ́ọ̀ òní option ọgbọ́dọ̀ ṣe é nínú orígun àkọ́kọ́ nù ó ní kẹ́ ẹ kírun bákan ó kí bẹ́ẹ̀ ó ní kẹ́ ẹ gbàgbé bákan ó gbà bẹ́ẹ̀ ó ní kẹ́ ẹ ṣe àlùwàlà bákan ó ṣe bẹ́ẹ̀ tọ́ àtúrọ̀sùn fi ìmọ̀ àmàrà ó ti rí orígun àkọ́kọ́ nìyẹn nínú orígun ìjẹ́rìí rẹ̀ wípé Muhammadu òkìṣẹ́ aláwọ̀ ni. number two wàṣìnàbù mọ́nàhà rọ́ṣùlù sallallahu alayhi wa sallam anihu wà zajar àti jígìnà sí ohun tànàbí bá ṣe léèwọ̀ tó kọ̀ fún wa ànábì ṣe tàtú gẹ́gẹ́ bá ṣe kálẹ̀ kan kéèyàn fi abẹ́rẹ́ kó fi yára rẹ̀ ànábì ṣe léèwọ̀ rántí o ara tàtú òní là sójú wa o tàtú náà ló ná o tàtú náà ni tó pé wọ́n ti abẹ wọ́n ti bọ ojú wọ́n ti bara wọ́n wàá kọ pélé wọ́n kọ méje gọ̀m̀bọ́ ẹ̀ ṣùgbọ́n ìwọ tó kàn délé ayé tó bá ìdálẹ́ ẹ̀kẹ́ rẹ kò sí ẹ̀yà kúrò ń bẹ̀ mọ́ kò sí ní tó ṣe sí i mọ́ yàrá rẹ lẹ́ẹ̀kẹ́ dànù o o tún dáná mọ́ràn nìyẹn o so ìwọ kọ́ lọ kọlà síbẹ̀ fi ilẹ̀ ṣùgbọ́n gbọ́ dàgbà tán sẹ́yìn obìnrin ń gbọ́ ológe wúwo ìtẹ́ ẹ̀mọ̀ náà sínú ìgbò ti dàgbà tán tó ti mà ṣọ́ ọ̀tán ló ṣe tún kọ wá nsójú ló ń kọ two ló ń kọ three ló ń kọ plọ́ọ̀sì ló ń kọ a ló ń kọ minus one. jìnnà sí ntànàbí kọ̀ fún wa ànábì ò fẹ́ ká kọ ìlà sára any part of our body àfi tó bá ṣẹlẹ̀ nípasẹ̀ pé èèyàn fara pa ó parí so gbogbo ẹ̀yin tẹ̀ ń bímọ ẹ má jẹ́ rí ìlà kankan lójú ẹ̀kẹ́ ọmọ yín o èèwọ̀ ni o ànábì ṣẹ́bi ilé ẹ̀ ń bá ń kọlà ni o ọ ní wọn ò ní rí kí ọlọ́run o kì í sí ìyà kékeré o. mọ́kànlá mọ́ o ètò ẹ̀sìn kọ́ bẹ́ẹ̀ yìnyẹn fi mọ́ báyẹn o mọ́kànlá kankan mọ́ o àti ohunkóhun tá lẹ́mìí bá ṣe léwọ̀ fún wa orígun kejì nìyẹn tó bá ti ń jìnnà sí àwọn èèwọ̀ látọ̀dọ̀ òbí sí ọlọ́run ó ti rí orígun kejì nu nínú orígun mélòó orígun kẹta pọ̀ gbàgbọ́ ògì sí ọlọ́run ni muhammadu tẹ̀sídìkù rasul sallallahu alayhi wa sallam fíìmà àkàbàrà gbígba òjíṣẹ́ lódodo nínú ìró ìkọ̀kọ̀ tọba mu wa gbígba òjíṣẹ́ lódodo nínú ìró ìkọ̀kọ̀ tọba mu wa ìró ìkọ̀kọ̀ tánàbí mu wa òun ni ọ̀rọ̀ nu sáré ìró ìkọ̀kọ̀ tó mu wa òun ni tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ àlèkìyàmà ìró òòrùn ó yọ níbi tó ti máa wọ, yóò sì wọ níbi tó ti máa yọ ìró ìkọ̀kọ̀ ni o nínú ìró ìkọ̀kọ̀ tó mú wá kùránì sọ pé ẹranko kò dìde nílé ayé lópin ayé ànábì wa ní ẹranko yẹn tó ti fi ìrù lẹ́ẹ̀kan báyìí wá tó bá ti fi ìrù lẹ́ẹ̀kan náà wá gbogbo ayé ní ìrù rẹ̀ yẹn ni ó gbáwájú ẹ̀ kọjá ẹni tó bá wá jẹ́ káfíìrù káfíìrù ó hàn bọ́ta lórí ẹ̀ ẹ̀ ń bá jẹ́ múmin múmin ó hàn bọ́ta lórí rẹ̀ ìró ìkọ̀kọ̀ ni ọgbọ́dọ̀ gbà á gbọ́ ó rinlẹ̀ nínú hadisi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ orígun kẹta nìyẹn orígun kẹrin wàhálà yóò bàdùlọ́ ìlà bímọ sára rasul ìlà bímọ sára rasul sallallahu alaihi wasallam orígun kẹrin fẹ́ni tọ́lọ̀ ń gbà nẹ́bí gbọ́lógì sí ọlọ́run ni pé ìtì ń jẹ́gọ̀sìn ọ̀ gbọ́dọ̀ ṣe àfi lórí ìlànà tánàbí láàlẹ́ ọ̀fẹ́ kírun olùsúnà ọ̀fẹ́ gbàwẹ̀ olùsúnà ọ̀fẹ́ sàdìkìrì olùsúnà ọ̀fẹ́ ṣe ìtìkáf olùsúnà gbogbo ń tó bá fẹ́ ṣe tó pè ní pé i'm worshiping my God Allah. ọ béèrè pé báwo ni ànábì ṣe ní ká ni ló ṣe ní àṣẹ ni orígun mẹ́rẹ̀ẹ̀rin o tí kan bá ti pẹ̀dí ń bẹ̀ ilé ti wó o tí kan bá ti lè dàwó ń bẹ̀ títẹ̀ láṣẹ rẹ̀ jígìnà sí èèwọ̀ rẹ̀ ní nígbàgbọ́ nínú ìró ìkọ̀kọ̀ tó bá sọ fún wa ìkẹrin ni kí ni lílo ìlànà rẹ̀ láti fi sin ọlọ́run lílo ìlànà rẹ̀ láti fi sin ọlọ́run orígun mẹ́rẹ̀ẹ̀rin yẹn ló gbọ́dọ̀ wà lára rẹ kí muhammadu rasulullah ṣahadatu anna muhammadu rasulullah kó tó lè wúlò fún ọ ní ọjọ́ àlèkìyàmà wa àkàbàrò rasul ìrò tánàbí wàá mú wá alákìsímáyìnì ìrò méjì náà ni o alukur'an walhadis alukur'an walhadis wa akul subhanallahi wa bihamdihi. أستغفر وأتوب إليه